òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni manyeli min hadihil banat shay'an ẹnikẹ́ni tọ́ba dúró ní alákòóso alátìlẹyìn fúnrọ àwọn obìnrin bẹ́ẹ̀ láti pé ń dáàbò bò wọ́n ń ṣètọ́jú wọn fàásánà ìlẹ́yìn tó sì ṣe dáadáa sí wọn yẹn nípa tọ́jú wọn dáadáa sábàbí bẹ́ẹ̀ kó ń nà láhù sítírà mìnànnáà ọlọ́run bó ní sábàbí pọ́tọ́jú irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n jẹ gága fún níbi iná ìyẹn ni pé kò ní wọ́n náà eléyìí fi yẹn wá pé àkọ́kọ́ ìsìnbátu tí àáfàá muhammed ẹ rí i pé wọ́n ní báàbù mọ́ yàrá olùyẹ̀ tí ì mọ̀ ní à ń sọ̀rọ̀ nípa ọmọ òrukàn zọ́ọ̀ìrù àdìsí pé kọ̀ mẹ́nuba pọ̀ ọmọ òrukàn ni wọ́n ṣùgbọ́n ó ṣe ṣe pé àgbọ́yé imaamu bukhari rahimahullahu ta'ala òun náà ni pé àwọn ọmọbìnrin méjèèjì àwọn ọmọ òrukàn ni wọ́n ìdí ni ti imaamu bukhari rahimahullahu ta'ala tí wọ́n fi mú wa ní abẹ́ báàbí inú ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kọ́dà jẹ́ pé ara arábìnrin yẹn làwọn ọmọ náà ti jáde ṣùgbọ́n lópin ìgbà wọn ò ti ní bàbá tó jẹ́ pé yọ́ọ́ máa ṣàkóso àlámọ̀rí wọn ìyá yìí náà ní gbìyànjú kọ́dà ìgbìyànjú rẹ̀ ọba adébí pé kan kọ́dà ń lọ tọrọ nítorí táwọn ọmọ rẹ̀ ọ̀jẹ̀ àtọ́lọ̀ wo ni kò ní dùn ládàá rẹ̀ kì í ṣe pé kí wọ́n lè bá àdé èèyàn lásán láyé ìpẹ́tọ̀ kó lè bá àdéré wọn èrè ọmọ ju ìntà jẹ̀láyé lọ ojoojúmọ́ làmọ̀ sọ owó alámọ̀gbàdúrà ọlọ́njájèrè ọmọ ọlọ́njájèrè ọmọ ṣùgbọ́n ní àwòrán sí ìṣẹ̀ríà jíjèrè kọjá pọ́kọ́lé fún ni ọ̀ra mọ́tò fún ni ọ̀ràn ni lọ́mọ́ kà lọ. la ìjèrè ọmọ nọmba one èyí tó tóbi jù ọ̀nà ni kọjú ọmọ tọ́yàn tọ́yànjú tí ọmọ ṣàdúrà fún lẹ́yìn ikú rẹ̀ gbogbo tó ń bá rà fún ìbílẹ̀ ayé ìbí náà ló fi sí kọ́ra lé mẹ́wàá fún ọ kọ́ra àmọ́lẹ́yìn gbọ́ kútẹ́ kọ̀ọ̀nà ti sàdúrà fún ọ èrè ọmọ jẹ́ àbí oge oge nítorí di eléyìí eléyìí wà nù ti e, imaamu bukhari ṣe istinbatu lábẹ́rẹ́ báàbù tọ́tẹ́lẹ̀ àfáàní báàbù fatul man yacuulu yatiman min bayni abawaihi báàbù man yacuulu yatiman. ẹ apá tí ń sọ̀rọ̀ nípa ẹni tí ń ni àbáwẹ́ yìí ìyẹn ni pé ọmọ òru kan tó pé ó ti jọ́ ọmọ òru kan lágbọn méjèèjì ó ti jọ́ ọmọ òru kan lágbọn méjèèjì kò ni. حدثنا عبد الله بن محمد قال حدثنا سفيان بن عيينة عن صفوان قال حدثتني أنيسة عن أم سعيد بنت مرة الفهري عن أبيها عن النبي صلى الله عليه وسلم قال أنا وكافل اليتيم filjannati kahatayin aw kahadihi min hadihi shakka sufyan fil wusta wallati talil ibaham wọ́n gba àdìsí wa látọ̀dọ̀ ọmọ sa'id bintu murra ọmọ sa'id bintu murra àwọn olùmọ́ni rìwáyà kan tí ọgbà wà ní. an abiha látọ̀dọ̀ bàbá rẹ̀ múra alfihiri ibnu amur ọwọ́ àánú àwọn tí wọ́n gba islam ní yomul pot ní ọjọ́ tí àbí amal pot ọdún tí àwọn ará maka gba islam tí maka di ìlú mùsùlùmí múra. Uh, Uh, ibn amuri ọwọ́ àánú àwọn tí wọ́n ṣe kí ni o tí gba islam gbà náà òun ni bàbá arábìnrin so umu uh, saheed ọgbà wa látọ̀dọ̀ bàbá rẹ̀ ani nabi sallallahu alayhi wa sallam òun gbà wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam qaal ọsọ báyìí pé ana wa káfílù lè tí anabi sallallahu alayhi wa sallam ni èmi <coughs> àtẹ̀ntì ń ṣàkóso lórí ọmọ òrukàn èmi àtẹ̀ntì ń tọ́jú ọmọ òrukàn filjanna nínú àlìjanna kàhàtẹ́yìn anabi ní àdàbí méjì yìí méjì wo ìka ìfábẹ́láì àti ìtọ́ gàdù ìka àárín anabi ní àdàbí méjèèjì inú bo èmi àtẹ̀ntì ń tọ́jú ọmọ òrukàn tó dúró pé ta ọmọ òrukàn yóò ní ráre sẹ́ ọmọ òrukàn yìí kò ní ráre sẹ́ gbogbo gbìyànjú bó ṣe tọ́jú rẹ̀ òun ṣe anabi ni ìwọ àtòun anabi sallallahu alayhi wa sallam inú àlìjáná oní kàhátẹ́yì bíi ìka méjèèjì wọ́n fi ìrìwáyà ìyẹn ní pẹ́ ẹgbàá wọ́rọ̀ mi kàhádìhí ọ̀dà bíi kàìsíkàì ni. ka sufiyan sufiyan ibn uyayna ngba tin se riwaya oni bo ni gbólóhùn se wa ka hatain bíi ka méjì aw ka hadhihi min hadhihi so yàtọ̀ síra wọn ni ka hatain bíi ka méjì ìyẹn nípa bí wọ́n ṣe súnmọ́ ara wọn tó bí wọ́n ṣe súnmọ́ ara wọn tó ìyẹn ni pé èmi àtẹnìún bá ṣèjọ wà nínú àlìjáná kọ́dà lẹ́lẹ́ yorùbá bí wọ́n bá ṣe ní à ah, lágbájá àti lágbájá kọ́dà bí wọ́n ṣe wà ní kí ni jẹ́ báwọn wọ́n súnmọ́ ara wọn pẹ́kípẹ́kí. ìlànà bí sallallahu alayhi wa sallam ni èmi àti ti ń tọ́jú ọmọ òru kan bá a ṣe wà nínú àlìjánná. ṣùgbọ́n rí wáyà tó ní kàhádìhí min hádìhí gẹ́gẹ́ bí kàí sí kàí ó ní wàlẹ́tì ó ní fìlwùsítọ̀ ọ tọ́ka sí eléyìí wàllẹ́tì tẹ́lí ibrahim àti etí tẹ́lí àtàǹpàkò òun náà lélẹ̀ yẹ̀rí pé ká méjèèjì àwọn olùmọ́ni rí wáyà ẹlẹ́ẹ̀kejì ó ní pé bí ìgbà tí ń tọ́ka sí riwaya ẹlẹ́ẹ̀kejì ka havihi min havihi ọ ala túmọ̀ alákọ̀ọ́kọ́ onípe bẹ́lẹ̀ ìṣesúnmẹ́lẹ̀ yìí. bẹ́ẹ̀ láṣẹjọ súnmọ́ tàbí anabi sọ fún wa pé inú àlìjánná ìyàtọ̀ tí ọmọ bẹ láàrin èmi àtẹ́ntì ń tọ́jú kò ju ìyàtọ̀ tí ń bẹ láàrin ìka gógó àti ìfábẹ́lá yìí allahu akbar ẹ wo bí pòórì ó ṣe ga tó nú àlìjánná ẹ ti ṣe kí ni o ẹ ti tọ́jú ọmọ òrukàn subhanallah asáwọn èèyàn à ń pàdánù ládàá tó pọ̀. ẹbí wo ni òsì ọmọ òrukàn kò sí ta ni ń tọ́jú ọmọ òrukàn ta ni ń tọ́jú ọmọ òrukàn pé ọmọ òní rárẹ̀ subhanallah ta ni ń ronú eléyìí bàbá rẹ ti kó ti kú náà nù ó burú jáde bíi pé ń gbà míì. ẹni tí bàbá rẹ̀ sàánú jùlọ oní ọ̀kọ̀ọ̀kọ̀ lé ọmọ òrukàn síta inú sẹ̀mi ọmọ ẹ̀dẹ́ ènìyàn kún bẹ́ẹ̀ subhanallah anabi ní ka ha tẹ́yìn bá a ṣe jọ wà bá a ṣe jọ wà nínú àlìjánná torí ẹ̀tọ́ ọmọ òrukàn eléyìí yẹn wá pé ìsìláàmù ẹ̀sìn tó gbòòrò ni ìsìláàmù ẹ̀sìn ni tọ́jẹ́ pé ó kéta fún gbogbo ẹni tá ń rògbò lè ráre láwùjọ islam ọ̀gbà kọ́ ráre a ti sọ̀rọ̀ obìnrin tẹ́lẹ̀ ẹwọ́ ọ̀rọ̀ ọmọ òrukàn torí pé in tó súnmọ́ in tí máa ṣẹlẹ̀ tọ́wọ́pọ̀ jùlọ náà ni pé tí ti dọ́mọ wàláhì tí ọba tí sáànù bọ́yá sẹ́mi bàjẹ́ and then anabi ti sọ̀rọ̀ ẹni ìsìn ó lé ní ẹgbẹ̀rún kan àtọgọ́rùn mẹ́rin ọdún tánàbí ti sọ ìwọ ọmọ òru kan lórí wa àṣerọ́lébò pàtó ṣẹṣẹ ní òun dájọ́ kan sí pé orphans day àbí kinní kan níjọ wọn bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ọ̀rẹ́ tí ọmọ òru kan àfi lẹ́yìn ọ̀rẹ́ yìí min fajiri islam látàárọ̀ kùtù islam Islamu ti ṣe provision fọmọ òrukàn gbogbo bẹ́ẹ̀ bó ṣe polongo pé ọ̀sánú ọmọ òrukàn tó kí ló ní tí ó fi sin ọ́ lẹ́sàn kò sí tó ní tí ó fi sin ọ́ lẹ́sàn ǹjẹ́ ọkàn sọ náà ni pé ó gbìyànjú pé ọ àṣìṣe àwọn ẹnìkan láwùjọ bí ọba ti gbajúmọ̀ wa ni wọ́n fún ọ láwọ̀ ọ́ di ọ parí bẹ́ẹ̀ àwọ̀ ọ́ di tọ́ fún ọ̀jẹ̀ tó ọba títí ọba mójú lé àmọ́ ẹ̀wọ̀n tí islam pèsè ìwà àtànẹ́bì sallallahu alayhi wa sallam aṣíwájú ẹ̀dá ànẹ́bì níbẹ̀ ẹ̀sìn jọ wà nínú àlìjánná torí pé o dúó ipò o dúó ń dúó pé ìwọ ni gilẹ́yìn ọgbà fọ́ọ̀mù òru kọ́lọ̀ bó fún wa lágbára àti lè fi ṣiṣẹ́ hadithi tó tẹ̀lé àfáàní hadathana umar ibn muhammad. قال حدثنا هشيم قال أخبرنا منصور عن الحسن أن يتيما كان يحضر طعام ابن عمر فدعا بطعام ذات يوم فطلب يتيما فلم يجده فجاء بعدما فرغ ابن عمر فدعا له ابن عمر بطعام فلم يكن عندهم فجاء بسويك وعسل فقال دونك هذا فوالله ما غبنت يقول ابن عم... آه يقول الحسن وابن عمر والله ما غبن wọ́n gba àdísì الحسن أني الحسن البصري، وكانوا olùbọ́sìrì تابعون anna yatiman kana yahduru ta'ama ibn umar ó lọ́mọ òrùka kan wà tó jẹ́ pé gbogbo ìgbà tí abdul déédéé ìgbà tí abdullahi bin umar bá fẹ́ jẹun ìgbà náà ni màá wá ó ti ma táìmù oúnjẹ abdullahi bin umar nítorí di eléyìí ó ṣeéṣe kọ́ jẹ́ pé abdullahi bin umar náà ló ti invite rẹ̀ ló ti fún ní láńsẹ̀nsì èyí ẹ wò abdullahi bin umar náà àwọn àgbà àwọn sahaba nípò bó tilẹ̀ jẹ́ pé wọ́n kéré lọ́jọ́ orí nítorí ìdílé tí ọmọ orúkọ yẹn bá dé wọn ọjọ jẹun pẹ̀lú abdullahi bin umar tọmọ orúkọ bá jẹun tán yọ gbọ́n sọ rẹ̀ nù yọ ọmọ lọ. ìjọ kan fàdá àbí tààmì ìdátẹ̀yọ̀hún lọ́jọ́ ọjọ́ kan abdullahi bin umar bá gbóúnjẹ wa. ìgbà àwọn gbóúnjẹ dé fatala ìbàyẹ̀ tí ọba wa ọmọ orúkọ tí wọ́n máa jọ jẹun ọmọ orúkọ yìí dà fọlẹ́mìẹ̀jì dù abdullahi bin umar ọba rọ ọmọ orúkọ ọmọ orúkọ wa ń jọ náà kọ̀ wá lásìkò tá abdullahi bin umar ọjọ́ ẹ pé tọ̀ bọ́yá ó ti rí bòmí inú lónìí abdullahi bin umar jẹun nígbà tí abdullahi bin umar jẹun tán fàjà àbáàdàmà faraga bin umar ọmọ orúkọ òde àgbègbè àti ibn umar jẹun tán ọ jẹun tán ọmọ orúkọ bá dé fàdà àlẹhu ibn umar bi ta'am ibùnú ọmọ àdùbá sáré ránṣẹ́ sínú ilé pé ẹ dákun ẹ bọ́ ọmọ orúkọ ẹ bá oúnjẹ ẹ bá oúnjẹ ẹ bá oúnjẹ falamiyakun indahu àwọn ará alẹ́ ní kò sí oúnjẹ mọ́ oúnjẹ ti tàn àní táàfù ibùnú ọmọ rẹ̀ sọ pé tọ́ ibùnú ìwọ náà wà lọ ibùnú ìwọ náà wà lọ tọ́ ó ṣe sùúrù nù lónìí ibùnú ọmọ rẹ̀ ṣe bẹ́ẹ̀ torí pé kìí sọmọ orúkọ lòun òun orí ara tiẹ̀ ni ládàá tòun yóò tún wá bọ́ ládàá yóò tòun yóò ní bọ́ kí ni ibùn umar ṣe wọn ni kọ́lá fàjáàhù bisawikin wa asal ọba mu sawik aróúnjẹ kan tí máa ṣe pẹ̀lú bíi dẹ́bínú ni àti asal àtọyìn ìyẹn ni pé oúnjẹ tí ibùnú umar jẹ nu ilé rẹ lọlọwọ mọ orúkọ wa oúnjẹ tó ju tí ibùnú umar máa jẹ ordinarily nu ilé rẹ bóyá tó wà tí miyan kúkà rẹ lọ máa jẹ ká ọmọ orúkọ ah ọ wà ní lọlá ẹ dákun ẹ lọ bá ara bọlá ọ ni wọn bá àwọn oúnjẹ tó jẹ pé precious one tó ju tí ibùnú umar jẹ lọ ọ wà ní dúnà kàhádà ó ní dákun gbélé jẹlé fọwọ́láhìí má gòbínd ó ní mo fọlọ́ ọba búra. Ọ pàdánù òòlù ìyẹn ni pé oúnjẹ tá a jẹ kìí pé tọ̀yẹ́ tá a fún bó ti lọ́ látọ̀ kìí pé táwa fún ju ilé lọ ìyẹn pé òòlù oúnjẹ gbà. ibùdó sọ ilé fúta ni fọ́ọ̀mù kan pé òòlù afa hasan olùbọ́sírí ti ń gba ìgbà wọ́rọ̀ alátọ̀dọ̀ umar ó ní wọ́bùnú umar ó ní ẹn tí umar. oní ibùdó wọn wàrí wọlọ sàsára ìwọlọ lùzì ìbáṣepọ̀ ti fọmọ orúkọ ẹlẹ́jọ́ náà ládàjọ́ ń kó ọ̀rùn nù kí ni riwaya yìí tọ́ka sí tójú bá àwọn olùmọ́ni isnadi rẹ wà dọ̀if díẹ̀ torí pé alhassan albasri modelis ni ó sì gba àdísì wa pẹ̀lú anna ibn umar kò ní tu awura etu almuhim lakin ma'ana rẹ okun intadisi ń tọ́ka sí ni pé báwọn aṣíwájú wa nínú islam báwọn sahabi anabi sallallahu alayhi wa sallam bí wọ́n ṣe mọ ipò ọmọ òrukàn tó ẹ dákun àwùjọ tírú àwọn ọmọ òrukàn ẹ bá wà àbí tírú àwọn ẹni bẹ́ẹ̀ bá wà ẹ dákun sọmọ òrukàn ọ̀rà rè sọmọ òrukàn ọ̀rà rè kọ̀sánù rẹ̀ látàrí túláàsì ń ṣe ni pé torí pé ẹ̀mí ò ní jẹ́ ládọ́ fóònù àti tọ́ba jẹ́bi tí àwọn èèyàn ti gbàgbọ́ yé islam ọyẹ káwọn èèyàn ọmọ àjà ni lórí pé wọn tọjú ọmọ òrukàn wà láì èmi máa tọjú rẹ sí àkíyèsí wa alẹ́ mi níṣẹ́ èmi ọba ti mọ rírì ọmọ òrukàn sí ntí ó sì jẹ́ alẹ́ sẹ́lẹ̀ náà ni islam ti sọ fún wa o ìwọ ò ṣe torí pé ọmọ òrukàn tọ́ba torí tọ́ba káwé tán àmẹ́ àkúmọ̀ ọmọ tí ó ṣe dáadáa fún ni àmọ́ ọmọ ẹni tí ó kọ́lé fún ni kèé ṣe yìí ni wọ́n fi ṣe o ìwọ ń bá ọlọ́run ọba dúró pọ̀ ni wọ́n bá ọlọ́run ọba dówó pọ̀ ètò bá wọ̀nù ó sì nǹkan fún ọ láyé kò sí nǹkan kan fún ọ láyé ẹ̀yìn ọ̀ kò sí tọ́dọ̀ ọ̀làmù and then kéèyàn ọmọ tanra rẹ̀ jẹ́ ní pé kọ́ máa tọ́jú àwọn ọmọ kan tí ń rò pé hàn torí bọ́yá wọ́n bá dàgbà tí wọ́n yàn tí wọ́n yanjú kí wọ́n lè bá àtọ́jú mi tí wọ́n bá dàgbà tí wọ́n yàn tí wọ́n yanjú garanti wo ọmọ bẹ̀ lórí yẹpẹ̀ tọ́bajá nìyàn tiẹ̀ nu à ń sọ pé kọ́dọ̀ ọmọ téèyàn bínú gan-an ìwọ̀nba ni kọ́tẹ́ pé gbogbo tó ń se tí ọkà sádọ̀ ọ̀làmù ni pé èrè wo lọ́ọ́ jẹ lórí rẹ̀ láyé ń bì àṣìṣe ni tọ́jú rẹ pé kọ́ yàn kọ́ yanjú kó lè ba àjọ máa re tí ó máa sàdúà fún ládàá bó o ṣe tọ́jú rẹ̀ tí ó máa bọ lẹ́yìn ikú rẹ̀ eléyìí lè rí alákọ̀ọ́kọ́ tọ́ bá ti múyùn gbogbo kọ́kọ́ lé ọ̀rọ̀ mọ́tò náà fìlà lélẹ̀ o torí pé léwu kò sí garanti kò sí garanti o lè ṣe wàhálà lórí ọmọ tán àìmọye tó jẹ pé ń ságùnbánirọ ẹlòmíì gbàwé àgùnbánirọ tán lọ lásìdẹ́ǹtì ló kú bàbá títí ń tọ́jú rẹ̀ twenty three twenty four twenty five twenty seven years thirty years títí ń tọ́jú rẹ̀ bọ̀ kí ni kọ́ wá sí ṣé wàá fọ́sán lẹ́kùn pé èrè ọmọ tọ́jà ẹ̀hún dà ṣùgbọ́n tó tọ́jú rẹ̀ bọ́ọ̀mọ̀ ń kú gan ọ̀pàdánù àti kásẹ̀yìn ìwọ́n tó tọ́jú ọmọ sẹ́ nítọ̀ dáadáa bó kú lẹ́sẹ̀ mí rẹ̀ ọ̀pàdánù bákan náà bó kú lẹ́yìn ìgbà wọ́n ti fa ayé lẹ́tàn lóun gan tó kú ọ̀ pàdánù gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn sọ́dọ̀ fi sọ àká sẹ́yìn tọ́jú ó léèrè rẹ̀ ni pé bọ́ ọ bá fi ilẹ̀ sáyé lọ ọ̀ pàdánù ládàá yóò máa ṣàdúrà fún ládàá rẹ̀ ọ̀ máa bọ̀ inú sàré bó sì jó náà ló síwájú rẹ̀ lọ ọ pàdánù tọ́lá nàbí sallallahu alayhi wa sallam ti sọ fún wa pé yọ ọmọ jẹ́ ní tí ó ti okùnfà àlìjánná fún ọmọ tá a tó ti ara wa jáde kátó wálé ní tọ́jú ọmọ òru kan nítorí délé àìlágbọ̀yé tí islam fi lélẹ̀ pé ọ̀ ń tọ́jú ọmọ òru kan with the mission pé ládàá níwọ̀n wọn wájú ọlọ́run àìlágbọ̀yé wàhálà ó ti kọ́pọ̀ àwọn èèyàn ọmọ tọ́jú ọmọ òru kan because tẹ́ ẹ bá dá sáwọn cases mi báyìí ẹ rí i pé ìtọ́fà nù. nígbà tí ó rí i pé ọmọ òun náà lọ skul akẹ́ntún ọ̀nà kò gbowó yọ wọn á wọn á lọ public school àwọn ọmọ tí wọn lọ private o torí kí ló dé tẹ eléyìí ṣe tó lórí náà ni àárín tí ń ṣe ẹ̀gbọ́n nǹkan wọn ò rí tí ń ṣe ọmọ tí ẹ̀mí náà wá ti ń gbòdo eléyìí ọmọ tí kó lọ torí ọlọ́run ọba lòun bá dówó kọ àlìjẹ́nà lòun ń dù kò lágbọ̀ọ́yé léwu ẹni tó bá ti lágbọ̀ọ́yé bẹ́ẹ̀ kò sí ń tọkàn sáti ṣe dáadáa gbìyànjú ọyọ lára rẹ kọyọ lára rẹ ó gbóríyìn kò gbóríyìn ó yàn ọ kò yàn àwọn èèyàn yàn òun ò yàn sátidé kọlọ ọbọ yàn ètò dà ọ lámùnù má wo kékeré lẹnìkan sọ pé ah, ìwọ̀n ìdíwọ̀n lè ṣe ó ti ṣe kọlọ ọba kí ó sàmọ̀nà wa. àdìsí ta sì kà sẹ́yìn náà ń tún fara ti arábìnrin tó kan lórí ó sì pin méjì ó náà ní pé má ọba jẹ pé pé ń wò ló lówó ládùúgbò ọmọ o ìwọ̀n ọba lè ṣe inú sẹ̀mí ọmọ òrukàn ṣe lóòótọ́ tọ́ba náà tún padà wá rẹ bọ́ owó pò lágbára ibi gbé sọ pé owó ìsìlámíyà rẹ̀ dèrí tí wọ́n wọn náà mú kakú ọ̀nbẹ owó pé ń islamiyà ìrọ̀lẹ́ five hundred naira ni wọ́n san lóṣù ni two thousand naira wọ́n san táàmù ni pé eléhùn ẹ̀mí ò lè dájọ́ rẹ̀ ìwọ náà wá kà sí i wàrà bẹ̀rẹ̀ sọ́jọ́ pé dẹ́bí inú làásán anábì ní òun náà dọ́mọ àlìjánná káwálé yàn wá rí kankan nù tó wù lè ṣe kọlọ̀bà kí ọ̀sánù wa àdìsí tọ́tẹ̀lé imaamu bukhari. رحمه الله تعالى حدثنا عبد الله بن عبد الوهاب قال حدثني عبد العزيز بن أبي حازم قال حدثني أبي قال سمعت سهل بن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال أنا وكافل اليتيم في الجنة هكذا وقال بإصبعيه asababa wa lùsọ ẹgbà ọrọ yìí wa ẹlẹgbẹ àdìsí ta ti kà síwájú ni wọn ní sùmọ́bù wọn gbélé wa látọ̀dọ̀ sahal ibi ni saad ọ̀kan nínú àwọn sahaba anabi sallallahu alayhi wa sallam wọn ní sahal ibi saadi sahal ọ̀nà ni pé ntọ́ anabi sọ ló kọ yìí tẹ́lẹ̀ ó kọ rẹ̀ huzun ní ó ọkọ tí sọ ọmọ nù ìbànújẹ́ ìlànàbí wa ní tẹ́ ẹ báyìí lè máa jẹ́bẹ̀ ìbànújẹ́ òní kónú o anabi aa ṣe o sahal ìrọ̀rùn ìrọ̀rùn kọ́mọ́jẹ́ bánújẹ́. larubawa ní àgbọ́yé tiwọn ó nídìí tí wọ́n mọ̀ lé tí wọ́n lè fi sọ ọmọ bẹ́ẹ̀ o torí pé ńgbà mi máa jẹ́ bí ìwà akin ńgbọ̀ bá bọ̀ kàn jẹ́ bí ìwà akin ni àbẹ̀bẹ̀kọ̀ gbá ọba tinú rẹ bá bàjẹ́ kò séé rí alubara máa fi yan gan kọ́dà kan nu wọn kọ́ lónìí pé ana kalima irọ̀dí tu sọ̀fà àn wa ìdá sàkí tukuntu lẹ́hìbàn ó ní àná kalima ó ní mo dàbí omi ni ìrọ̀dí tuntun mo bá yọnu sí yàn ó ní mo dàbí omi ni sọfá àní gbọ́ mi ṣe máa balẹ̀ sẹ́ ọmọ òjọ́ gan ó lè fún mi ṣe tó bá gbọ́ kí ni omi ó ṣe fún ó ní bẹ́ẹ̀ mo ṣe rí tí mo bá yọnu sí yàn wà ìdá sẹ́kìtù ó ní ṣùgbọ́n tí mo bá bínú sí yàn kó ń tò lẹ̀ híban èmi àdínà lárúbáwá nù. fílẹ̀ wọn sọ ọmọ ní bánú jẹ ìdí ní sọ fún jẹ pé anabi sallallahu alayhi wa anabi ló change okọ rẹ anabi látọ́ni ló kọ rẹ sahad hal anabi ni sahad ló kọ rẹ ìrọ̀rùn wàbí munasaba ní fáyidà fìkìyíya gbogbo àwọn tá anabi pààrọ̀ kọ fún pátá ààrẹ nìkan tó pẹran fún un hàn tọ́lá ẹni wọn ni wọn bá ti pààrọ̀ ẹran ó tutù ẹran ó tọ́ bá ti pààrọ̀ kọ ó ẹran súná kúmọ́ géńdé ọlọ́run gbogbo àwọn tá anabi pààrọ̀ kọ fún kò sí kí ni o kò sí pé anabi ọ̀pẹ̀ran anabi ó sì ní wọn pẹ̀ran lábẹ́ ilé àwọn olùmọ̀ọ́sẹ̀ ìsìnbátu bákan náà lórí pé gbogbo ọkọ̀ tí ìtumọ̀ rẹ̀ ọba dà ìpè àmú tí wọ́n á ń jó ọkọ̀ yìí ti pẹ́ bàá mi lọ sọ hàn á pààrọ̀ rẹ̀ tó títúmọ̀ rẹ̀ ọba dà á pààrọ̀ kọ̀ láìsí nídìí pé àṣẹ tẹ̀lé protu kankan tó o ń káwé ní ọlọ́sẹ̀ affidavit ìwọ lọ mílíọ̀n àmọ́ pé kinní kan látòní lọ ǹjẹ́ báyìí mọ̀ báyìí mọ̀ ń jẹ́ ó sì ti di ọkọ̀ náà so sahal òun náà gba ẹgbàá wọ́ọ̀rọ̀ yìí wá ani nabi sallallahu alayhi wa sallam kọ́l ojúṣe ọlọ́ọ̀bá sallallahu alayhi wa sallam ni ana wa káfílù yatimi filjannati hakada èmi pẹ̀lú ẹni tí ń ṣe àkóso lórí ọmọ òrukàn anábìláwa báyìí wàkọ́lẹ̀ bí isbiahi isbiahi ẹyọ kan wọ́n ń pè ní isbol uh, àwọn uh, àfọwọ́ni lóga ni kò síbò ṣe pé tó ṣàṣìṣe èyí ṣàṣìṣe níbi kálímà isbol bàbá pè ní isba isbu isbu asbu gbogbo ẹ̀ ọ̀wọ́lé usbuayi méjì nù isbu ayi àbí usbu ayi méjì nù ṣùgbọ́n gbogbo ṣe pé wọ́n ní láyọ̀kùtì òǹnà tó kò bí ha gbogbo wa ṣe pé náà ọ̀wọ́lé ni ọmọ ká asababa eléyìí ni wọ́n pè ní asababa kí làwọn à ń pè fábẹ́là kí ni ìtumọ̀ àsàbàbà èyí tà fi bẹ́ẹ̀bù ìwọ rí tọ́ka yẹn bàjẹ́ tọ́ka kan pé <laughs> ń bú yẹn rí ewo lánàá èyí náà ni ọ̀nà àbíkọ́ àmọ́ nàta èyí ni tó lárúbáwá fi pè ní àsàbàbà èyí tá a fi bẹ́ẹ̀ bu ó kọ rẹ̀ nu ṣùgbọ́n àwọn riwaya ti wá látọ̀dọ̀ àwọn sẹlẹm àwọn riwaya mi pé àwọn èmi nira gbọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pààrọ̀ kọ rẹ̀ anabi ni ẹ mọ̀ pé àbí àwọn sálàf torí rìwáyà rẹ̀ ìlàmọ̀dájú eh, pọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n àwọn sálàf máa pè ní asabaha èyí tá a fi fọlọ́ ọba ọmọ tá a fi ṣe subahana láì eh, kókó sábàbà kókó ní tèébù ṣùgbọ́n ànábì ló kọ́ tó ṣe pé almahud asababa wà lùtọ̀ àti tààrí méjèèjì lànàbì papọ̀ gẹ́gẹ́ bí àdìsí tààrí pé báyìí láṣẹ wà èmi àtẹ́ntì ń tọ́jú tí ń ṣètọ́jú ọmọ òrukàn. حديث تتلي عفاني حدثنا موسى قال حدثنا العلاء بن خالد ابن آه، وردان قال حدثنا أبو بكر بن حفص أن عبد الله كان لا يأكل طعاما إلا وعلى خوانه يتيم wọ́n gba àdísì wa látọ̀dọ̀ abdullah ọ̀nà ni abdullah bin umar abdullah bin umar radiyallahu ta'ala anhu wọ́n ni kánà láyé akulu ta'aman abdullah bin umar kì í jẹ oúnjẹ ń jọ kan pé kí wọ́n gbóúnjẹ lẹ́kọ̀ọ́ wá jẹ inú ilé illa wa ala khiwanihi abi khuwanihi lugatan ale pe ni khiwan asi le pe ni khuwan méjèèjì wọlé khuwan òun náà ni tébùrù oúnjẹ dining table ṣùgbọ́n larubawa fẹ́ larubawa kalimati wọn gbòòrò dining table tó ń jẹ́ bá wà lórí rẹ̀ ń jẹ́ máa ida. No tí ọ̀ bá sọ lórí rẹ̀ ń jẹ́ kó wà ní. mo rò pé tẹ́bùlì tá a prepare fún oúnjẹ ni àyè tá a fi ń jẹun ni tó ń jẹ bá wà lórí rẹ̀ lárúbáwọ́ ni jalastu alal ma ida mo jókòó lórí ma ida ọ̀nà ni pé tẹ́bùrù oúnjẹ dining table ṣùgbọ́n oúnjẹ wà lórí rẹ̀ ṣùgbọ́n tí ọba jókòó lórí dining table tí wọ́n yẹ tí ì gbóúnjẹ lé yọ ni jalastu ala huwan kò jókòó dining table ṣùgbọ́n oúnjẹ tí ì sọ̀kalẹ̀ lórí rẹ̀ ìdí tó fi jẹ́ pé àwọn yahudi gbọ́ larubawa eh, alukurani describe tí wọ́n tọrọ wọn ò tọrọ huwan wọn ni ọdún ọ̀la náà rọ̀bá ká alẹ́ sàtí ọ̀rọ̀ bùkà yín náà zílẹ̀ àlẹ́ náà wọn ni máa ìdà tán mìíràn sàmà kọ́ba wa sọ dining table pẹ̀lú oúnjẹ lórí rẹ̀ kìí ṣe ọkà sọ tébùrù lásán kalẹ̀ oúnjẹ àti tébùrù ńkọjọ sọ̀kalẹ̀ láti sàmà so huwan àbí hiwan òun náà ni pé kì í sóúnjẹ lórí rẹ̀ wọ́n ní abdullahi bin umar kánà láyà ọkùlù abdullahi bin umar kì í jẹun lórí dining table yìí illa wàhálà wàhálà hiwanihi illa wàhálà hiwanihi yatim àyàfi kó jẹ́ pé ọmọ òru kankan ń bẹ ọmọ òru kan ń bẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n jọ jẹun pé àgbọ̀njẹ síwájú yóò máa jẹ́ lórí dining table abdullahi bin umar kì í ṣe bẹ́ẹ̀ àyàfi kọjá pé kí ni o ọmọ òru kan wà nítòsí yóò wá ọmọ òru kan allahu akbar ẹ sọ fún mi sí ẹsẹ̀ ẹ̀ máa wá ọmọ òru kan lọ́ni ntòsúnmọ́jú náà ni pé yóò ti kó wọn nulẹ̀ rẹ̀ àyẹ̀bẹ̀kọ̀ méjì mẹ́ta kó tu wà nulẹ̀ rẹ̀ pé alibarika oúnjẹ tí ó sẹ̀ máa jẹun síbi wọ́n lọ wálìjẹ náà pé ọ̀rọ̀ ń wálé jẹ̀nà tètè sí mẹ́rù alábdúláì bin umar kì í jẹun àfikọ́jẹ́ pé aláàkúwá nìyí ìyẹn àfikọ́jẹ́ pé ọmọ òrukàn bẹ lórí dining table tí wọ́n jọ jẹun àdìsí ìsinádì rẹ̀ lọ́la ìsinádì rẹ̀ wà òkè rìwáyà mi gan wa nínú sahih gẹ́gẹ́ bí àfọ̀nífàtúlbárì ṣe sọ. So wípé náà fi gbà wá pé kánà bin umar láyé akul hata yu tàbí miskini ni ya akulu ma'ahu abdullahi bin umar tí wọn bá gbóúnjẹ lé abdullahi bin umar kì í jẹun ó dìgbà wọn bá mú aláìníwá yóò ní wọn rọ bóun pa aláìníwá tààlẹ́ tó ní bùkátà wáyà wájà jọ jẹun allahu akbar ẹlòmíì ẹ̀rọ aláìní sí wa lè tiẹ̀ ó sẹ́ ń lè la gbogbo eléyìí fi yẹ wa pé báwọn sálàf bí wọ́n ṣe ìdí ni tó fi crime rate láwùjọ wọn ó kéré ó gbọ́dọ̀ kéré ó kéré torí pé kí ni ẹn tó ní oúnjẹ èèyàn kan wá pẹ́ta ẹlòmíì ò èèyàn kankan wá kájọ so kò sí ọdún kò sí àwíjàre fi pé kí ni o tí o fi parọ́ ọmọ yìí tí o fi parọ́ mọ́ yìí jalè and then ẹn tí ò tọ́jú rẹ̀ alúmọ̀ ní fílẹ̀ àwọn àna kankan tí wọ́n ń pè ní eh, àtàkáfólì social welfare tó kálukú bá ti mọ̀ pé ọ ah, yẹ kí n gbé responsibility ẹ̀ nìkan sẹ́ẹ̀ kó sáré tí wọ́n mọ ara rẹ̀ kì tó sáré tí wọ́n mọ ara rẹ̀ kì bọ́ọ̀mà rẹ bá jẹ́ méjì wọ́n mọ òru kankan fi kún pété látòní lọ wọ́n ti di mẹ́ta látòní lọ àwọn ọmọ mi di mẹ́rin bọ́ọ̀lù ṣe ń fún ọ ní méjì tọ́ yóò fún ọ lẹ́ agbára títọ́ àwọn yòókù náà kọlọba kí ó sànù wa. kakadisi tó tẹ̀lé afaani baabun khayru baitin baitun fihi yatimun yuhsinu yuhsanu ilayhi baabun apákatí ń sọ̀rọ̀ nípa pé khayru baitin ètò fi lóore jù tí wọ́n bá bí ọ léèrè pé ilé wo lọ dáa ju ilé wo ló fi lóore ju imaamu buhari ni baitun fihi yatimun ọ̀nà nílé kan tí ọmọ òru kankan wà nù rẹ̀ yóò sanu ilé yìí tí wọ́n ń ṣe dáadáa sọmọ òru kan náà ilé tó fi lóore jù nù kọ́dà kọ́ bá jẹ́lé àmọ́ ọmọ òru kan wà ń bẹ́ wọ́n sì ń tọ́jú rẹ̀ dáadáa. afaani hadathana abdullahi ibn uthman. قال أخبرنا سعيد بن أبي أيوب عن يحيى ابن أبي سليمان عن ابن أبي عتاب أو عتاب عن أبي هريرة عن, آه، عن ابن أبي عتاب عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم خير بيت في المسلمين بيت فيه يتيم يحسن إليه وشر بيت في المسلمين بيت فيه يتيم يساء إليه أنا وكافل اليتيم في الجنة كهاتين يشير بإصبعيه وقع يقوارو يوالاتنا أبو هريرة عبد الرحمن بن سخر الدوسي رضي الله تعالى عنه وأرضاه أني قال رسول الله صلى الله عليه وسلم ojúṣe ọlọ́run sallallahu alayhi wa sallam ni khairu baitin ilé tó fi lóore jù fil muslimin láwùjọ mùsùlùmí láwùjọ mùsùlùmí bí àwọn mùsùlùmí ti wà tí wọ́n ń sẹ́mi ilé wo ni ilé tó fi lóore jù tó fi dáa jù àti kìí ṣe ilé tá a fi góòlù kọ́ kìí ṣe ilé tá a fi fàdákà kọ́ kìí ṣe ilé tó jẹ́ one in town láàrin mùsùlùmí àwọn tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n ìsìláàmù lọ jẹ wọ́n lógún anabi ni tun òun náà nílé kan tó jẹ́ pé fíhìyà tíìmùn mú òru kankan bẹ́nu léwu yóò sanu ilé yìí tí wọ́n ń se dáadáa sí tí wọ́n ń tọ́jú rẹ̀ dáadáa òun nílé tó fi lóore jù èwo wá ní ìdàkejì rẹ̀ wàṣẹ́rù baitin fil muslimin ilé tó fi burú jù láwùjọ mùsùlùmí o baitun fi hìyẹ tìmù ilé tọmọ òru kan wà nù rẹ̀ yusaa'u ilayhi tí wọn ò ṣe dáadáa sí wọn ò tọ́jú rẹ̀ dáadáa wọn fara ní torí pé kò níyà kò bàbá ilé tó fi burú jù nù anabi ni ẹran tí ana wa káfílù lìyẹtìmí fìlìjánná ti kà á tẹ́yìn èmi àtẹ̀ntì ń ṣàkóso lórí àlámọ̀rí ọmọ òrukàn bá ṣèjọ wà ní pẹ̀lú bí ìka méjì ìfábẹ́lá àti tọ́ga yìí anabi ni bá ṣèjọ wà nù. tọ́ kálíwó bilé àlérè àwọn tí wọ́n láwọn ọmọ òrukàn nulẹ̀ sẹ́lẹ̀ yín ilé tó fi lóore jù ní àbídàkejì rẹ̀ ẹlòmíì obìnrin míì ni ọ laanu pé wọ́n sọ wáàsí tó dáa nípa ọmọ òrukàn abalagbájá ìjà gbọmú pé èmi ò lè gbá wàhálà o yọ yarí fún ìyáálé ni pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ èmi ò lè gbá wàhálà àwọn tí mo bí gan pé mo ṣe tọ́jú rẹ̀ ọ dànù ilé mi sì ní baálé ilé ni wọ́n fẹ́ ṣiṣẹ́ ládàá tọ àwọn obìnrin àwọn kele ńlọ́pọ̀ jù tọ baálé ilé ni wọ́n fẹ́ ṣiṣẹ́ ládàá ìjọ àwọn ọmọ kan tẹ ẹ bá kó wa aṣọ tí mò ń fọ gan àwọn tí wọ́n wà nílẹ̀ bó la ń ṣe ń fọṣọ wọn bó la ń ṣe Se kínní bó la ń ṣe ṣe kínní sẹ́mi náà má tún wọn bá wẹ̀ ìyáálé ọ̀fẹ́ wa pẹ̀lú ànábì nù àdùnnú o ọ̀fẹ́ wá pẹ̀lú anabi inú àlìjánná bọ́yá ni léèrè ó sì fi jẹ́ léèrè torí pé wọ́n bá gbọ́ ọmọ òrukàn wá gan wọ́n ló fòrú ẹ̀mí rẹ̀ tẹ́ni ẹlẹ́ni ó fi mọ sọ pé njó ni a padà sọ́dọ̀ bá mi báyìí torí pé ẹn tó gbélé ó ti sọ lé di jáàánú náà mọ́fọ́mọ́ ẹ̀dá páyọ̀ ọlọ́njẹ́ kahatain la nabi pè fà bíi ka méjì kọlọbọ sàmọnà wa àwọn afọwọ́ni riwaya ni riwaya ilẹ̀ isnadan níbi isnadi rẹ̀ ó lẹ̀ so ilà àfi gbólóńtọ́ka wa ana wa káfíìrì rẹ̀ tí mi ta ti kábi tó ti fẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ó kò tó ṣe àǹfààní tó pọ̀ sínú torí pé gbogbo létọ́ mọ òru kan bá wà tí wọ́n ń fara ní wàláì wọ́n yìnbá ìbínú ọlọ́ọ̀ni o. kìí sòun lẹ́ ń bá jà o kìí sòun ń bá torí pé tọ́nba òkú kòkú tí ìyá rẹ̀ kú sínú bàbá rẹ̀ sí iye parí ọ̀rọ̀ wọn ní màálùú tí ò ní rù ọlọ́ọ̀ni ń lè e èbí kò ní akọ ní gbogbo ìyẹn ni pé gbogbo ilé tó bá fi lè jẹ́ pé ẹ̀ ń fòrò ẹ̀mí ẹ̀ ń kọ lẹ́tà àjà sọ́lọ̀ nù ẹ̀ ìdí nítorí ọba fi pè é ní inú e, ẹrù tó tóbi tẹ́ ẹ̀dá máa tẹ́rí gbanú sẹ́ ládà ó wúwo lóòótọ́ ó lè kán léegun ẹ̀yìn inú rẹ ìtọ́jú ọmọ òrukàn wà ń akaba. onífọ̀kù rọ́kọ̀bá aw ìtààmùn fìyàwmin dí màsíkà yẹtìmán dàmà kọ́rọ́bà aw mìsíkìnà dàmà tọ́rọ́bà. lọ́ba ni kílódé ẹni tí wọ́n á dá falakta amal akọba ìktáhàmà tí wọ́n bá lọ ìktáhàmà bí gbàtẹ́ yẹn diẹ́rù tó dìmáyà tọ́fàyà kí nǹkan alaakọba àwọn olùmọ̀ ní ẹrù tó lè kán nílé egun ẹ̀yìn kí ló tí ò ní dì torí pé wáṣẹ torí pé ń wá ládàá ọlọ́ba ni kí wàá ní ẹrù yìí wọ́n máa dọ̀rọ̀ kàmàlà kọ̀ọ̀bà ọlọ́ba ni fọ́kùrọ̀ kọ̀ọ̀bà àwọn náà ni àwọn ẹsẹ̀ ládàá báyìí àwọn kọ́ ni pé ìtókù lọ́rùn ẹ̀rú kó lẹ́rú àbí kọ́ ra ẹrú kọ́ ọ islam ọ̀fẹ́ kéèyàn ọmọ bẹ̀ lóko ẹrú aláwọ̀kọ́ nù ọ̀wá ni aw ìtààmú fi yẹ́wọ́mí bí màsàgàbà àbí fúnfún aláìní ló ń jẹ àbí fúnfún àwọn èèyàn ló ń jẹ lásìkò wo fi yẹ́wọ́mí ń dín màsàkọ́ba àsìkò táwọn èèyàn ń bẹ́nu ebi yálà inú ebi pé ebi tó gbàlù kan àbí ebi tó kan lágbájá ẹ̀ńtẹ́ ebi ń pa tó fún lóúnjẹ ọ̀yà àtọ̀sẹ̀ tó fún lóúnjẹ tí ọ̀lọ́ kó sí stọ̀ ládàá àwọn òlejò kan náà torí lè pọ́yà tí ọba ní ọlọ́nìkan lọ́mọ inú kò tí ọ wà táwa nírú àwọn ẹni náà tọ́ ọ bọ́ ẹ̀ńtà ọlọ́ọ̀bá kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ni pé yẹtìmán dáàmà karaba ọ̀nà ni yẹtìm ọmọ òrukàn àti tí yẹn bá fa aya kí pé màá tọ́jú ọmọ òrukàn ẹsẹ̀ iṣẹ́ ńlá ló gbé tó sì ní ládàá tó tóbi iṣẹ́ ńlá ló gbé tó sì ní ládàá tó tóbi kọlọ̀ba kí ó ṣe àmọ̀ náà wa kọ́lọ̀ bó fún wa sí wàláwù tààlà àlám àdùbà inṣàlá tọ́lọ̀ bá bá sọ àjù ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ inṣàlá àkà apáta fani báàbù kún lílí ẹtí mikal abir rahim bá apáti ń sọ̀rọ̀ pé bó ṣe yẹ kọ́ ọ jẹ́ sí ọmọ òrukàn kọ́ ọ dàbí bàbá láàánú bàbá tó láàánú lójú sọmọ tó bí bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kọ́ ọ jẹ́ sí ọmọ òrukàn. kọ́lọ̀ bó ṣe àmàna gbogbo wa wàláhu ta'ala alam subhanaka allahumma bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullah.